nọ́mà mo mọ̀ kó ti máa rí bọ̀ at least kò lè rúra wà. àti bókè wọn ń pè mọ́mì mò ń bọ̀ mà. Ah, kí ni lè. wọ́n sọ pé ọkọ ẹ̀ ń fìyà jẹ n kò fẹ́ pa ẹ̀. ṣó nígbà tó bá pẹ́ sí wa lọ́rùn mi ò gbọ́ wẹ́rì yóò sọ pé ìyá mọ́ òun lára. tí òun wà yín arú ẹ jẹ́ ṣe ń kó tẹ̀sí iṣẹ́ ìyàwó fún gíga. kò sí ìdìtọ́ lọ́wọ́ ọba ògbọ́n bẹ́ẹ̀ má sọ èdè tí mo bọ́ ń gbà mí má calm down fún mi. kí ló lè fà á tí blood wọn ń lò bẹ́yìn. ẹ̀jẹ̀. ẹ̀jẹ̀ wọn lò ó ti pọ̀ jù gan. tọ́bá continue báyìí ṣé mi ò ní kú báyìí. tó bá yá ó máa mú ẹ lára. ní nǹkan táwọn obìnrin ń fẹ́. òní wọ́n sọ pé òòfẹ́ ń fẹ́rù ń bẹ̀.